وعنه رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من شهد الجنازة حتى يصلى عليها فله قيراط ومن شهدها حتى تدفن فله قيراطان قيل وما القيراطان قال مثل الجبلين العظيمين متفق عليه ولمسلم حتى توضع في اللحد وللبخاري ايضا من حديث ابي هريره رضي الله عنه من تبع جنازه مسلم ايمانا واحتسابا وكان معها حتى يصلى عليها ويخرج من دفنها فانه يرجع يرجع بقيراطين كل قيراط مثل جبل احد وعن سالم عن ابيه رضي الله عنهما انه راى النبي صلى الله عليه واله وسلم وابا بكر وعمر وهم يمشون امام الجنازة رواه الخمسة وصححه ابن حبان وعله النسائي وطائفة بالارسال وعن ام عطية رضي الله عنها قالت نهينا عن اتباع الجنائز ولم ولم يعزم علينا ولم يعزم علينا متفق عليه الحمد لله أنا ديك يباين أتجاي تسواجي أي حديث تني ستلو أحكام الجنائز أديك على كوكو وعلى كده أبو هريرة رضي الله تعالى عنه أتد عن نبوة محمد صلى الله عليه وآله وسلم نعدير إليك إمام البخاري حتى مسلم الجداد منه فرعون ولا نبي صلى الله عليه وسلم يعني أسرعوا بالجنازة وجوز أتبع بوكو البوكو تتكو mọ́kànlọ́nà. àṣẹ tí wọ́n fi pa wá níbí báyìí àṣẹ ti pé súnà ni. àyè yẹnbàṣọ fàáìlùhù wọlé ayélujára tàríkùhù ṣàràá ẹni tó bá ṣe wọ́n yìn wọ́n sì ní bẹnu àtẹ́lẹ̀ ẹni tí ò bá ṣe bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríyà ẹni tó bá ṣe bẹ́ẹ̀ wọ́n yìn àmọ́ sá wọn ò ní bẹnu àtẹ́lẹ̀ ẹni tí ò bá ṣe bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríyà. apá kan nínú àwọn olùmọ̀ àwọn sọ wípé al-amru fil hadithi yufidu al-wujud li'adami wujudi sarifin yasrifuhu an dhalik àṣẹ tó wá nínú hadithi. nígbà tá à ń gbé òkú lọ sí ibi tá a ti jọ mọ́ bẹ́ẹ̀ àti pé kò sí wàhálà nìyẹn ṣùgbọ́n tá a bá kùnà láti ṣe báyẹn eléyìí túmọ̀ sí pé àti tó nínú nìyẹn. sọ pé ká yára eléyìí túmọ̀ sí wípé á yára lọ́nà tá a fi ní ṣe kí ni sísòkú léṣe. àkọ́kọ́ ẹni tó ti kú kò sí bá a ti léṣe ẹni tó ti kú kò sí bá a ti léṣe máa lè jẹ́rìhìn bẹ́ẹ̀ náà yé tẹ́ni. á rí i pé kìí wọn gbà lérò òun náà ni ká yára ṣubú dòkúnù ká òkúnù kìí ṣe wọn gbà lérò nìyẹn ṣùgbọ́n ká ní pàápàá yíyára eléyìí tó òun mú kókó ṣubú. anábìyà sallallahu alaihi wa a ti torí rẹ̀ wọ́n ní ènìyàn kò ń sọ alẹ́ hàn torí tí òkú pé à ń gbé lọ tó bá jẹ́ ní rí sọ̀kìrò tó kọ̀dé mọ́ náà ó ilẹ̀ yìí ẹ̀ ń gbé lọ síbi orí nìyẹn o tó bá jẹ́ ní lòkú yẹn à ń gbé lọ síbi orí nìyẹn gbogbo nílàkà ẹ̀sìn mọ̀ ẹ́ pé ká gbé ni lọ bá orí ohun tó gbá làkà ni òun jẹ́ ni re yíyára táwọn yára àyára gbé lọ bá rere ni ìdí ni pé tí wọ́n ti gbé ọ nínú sàárì rẹ tó sì jẹ́ ni re tó ra ìjẹ́ náà wọ̀ ó ṣàṣeyege ibi ìdánwò tí ń retí rẹ tí ń retí èmi náà nínú sàárì tó bá sì ṣàṣeyege àti wákàtí ìgbà yẹn lọ dídá gbẹ̀ndà òkè yàmà. أن مصيرك إلى الجنة ìrètí wa padà parí tiẹ̀ sí níbo aljanna orúkọ àwọn ẹlẹ́kọ̀ọ́ fi hàn pé àga rẹ ní tẹ́lẹ̀ nínú ná àga rẹ ní tẹ́lẹ̀ nínú ná kọ́dà àbẹ̀dẹ́lẹ̀ kọlọ́hùn bíi hádàl kọ̀rọ̀síyà fìlìjẹ̀nà ọlọ́run bá ti fàgbẹ́ eléyìí ti jàrọ̀ rẹ̀ fún ọ nínú aljanna ọlọ́run bá kó sí bẹ́ẹ̀ fún wa. wọ́n ìyẹ̀kùn. غير ذلك gbọ́dọ̀ ẹni tí àwọn agbé yẹn ẹni kọ ẹni tí èsì ẹni rẹ ni ẹni tí èsì ẹni rẹ ni orí ẹ torí ìlànà ìṣòro àgbélà sọ pé tí wàá rẹ tó wàá ti jẹni rẹ wọn náà ti mà ká ní òye wọn lẹni rẹ lágbájá àmọ́ lágbájá àmọ́ lágbájá ọgbà pọ parí sẹńtẹǹsì yẹn ó ti yé àbí òkú yìí ó ti yé náà pọ daràn ẹni bó ẹni àìrí náà kù ẹni tá a gbọdọ̀ mú létí. tó ìwé ẹ̀rọ anábì sọlá àṣọlọ wa ìyẹ́kùn wa ìyẹ́kùn sí wa ẹ̀rẹ́ẹ̀lì tí òbá wa jẹ́ ní rí fẹsẹ̀rọ̀n tàdọ̀ ọ̀húnáhù àìnà ẹ̀kọ́ àbẹ̀kọ̀. pé aburú lẹ̀ ń sọ̀kú ò lè jìkà yín o. ẹ̀kẹ́ jìkà náà wọ́n gbọ́ kùsì. wọ́n gbá bankẹ́rẹ́ yẹn mú ní bíbá yẹn lápá ọ̀tún níwájú ẹnìkan gbá mú lápá ọ̀tún lẹ́yìn ẹnìkan gbá mú lápá òsì níwájú ẹnìkan náà gbá mú lápá òsì lẹ́yìn ní àwọn kíkálukú gbé tiẹ̀ níbo wọ́n gbé léjìká tó bá jẹ́ pé ẹni bú ni kìí ṣẹni rí ànábì sallallahu alaihi wa sallam ọlá burú lẹ́ ń sọ kúrò léjìká aburú lẹ́ ń ní èjìká yín. gbogbo nílàkà ẹ sì mọ̀ pípẹ́ nǹkan dáa ni pé tá a bá ti mọ nǹkan láburú ká tètè sàkúrò ká sàkùnì o tá a bá ti mọ nǹkan láburú ká tètè sékìní ká tètè sàkùnì. ìyẹn òkúta ń gbé lọ yóò dára ni ọ̀kan nínú àwọn ọmọ náà ni ẹnìkan wá ní kí ló dé tẹ̀ ń yára sí ńgbà tó ti jọ́ ọmọ náà fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé àá ẹ burú ọpẹ́ lójú ká ti wà o. بين النبي صلى الله عليه وآله وسلم علة الإسراع فيما إذا كان فيما إذا كان إذا كانت الجنازة صالحا أو كانت سوى ذلك. ولا جانيري عندي لغاريري ولا جانيبو أجايبي أبورولا وأنبوكو لجي كاتوا. ولا جانيبو أشيبي أبورولا وأنبوكو لجي rẹ bẹ́ẹ̀ náà lèmi náà bẹ́ẹ̀ náà ni wọn náà ara rẹ níjọ́ tó o bá kú inú kọ́ jẹ́ni rẹ àbí kò jọ́ dàrán inú kọ́ jẹ́ni àbí kò jọ́ dàrán tó gbogbo kálukú wa bá kú tó náà wọ́n ṣe yára tí fi gbé wa. bàtà kò ṣe inú mọ́tò á yára lóde wọn bí moto bí yàrá mọ́tò ti ṣe gbà wàlàkín eléyìí tó bá jẹ́ pé ní bó bá ní agbọ́ ti pé tó bá jẹ́ ní rí rere là ń gbé e lọ bá ṣùgbọ́n tó bá jẹ́ pé ní ní aburú ń gbé kúrò wa inú pé àgbé aburú kankan wa. ṣùgbọ́n à ń kó aburú rẹ̀ kúrò nínú mọ́tò wa. torí pé táburú bá ń bẹnu mọ́tò ó súnmọ́ kí mọ́tò ó fi kí ni kó ná ìwà abú. eléyìí ibi tí àwọn ká tó di ó tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti máa gbé kọjá ń bẹ̀ ni àbá tún yára láti ibi tá a bá ti sọ̀kalẹ̀ nu mọ́tò á yára ni àbí èyí wa á tún yára àwọn mọ́tò gbé títí dé ẹnu bí sàárì rẹ̀ wà kò sí yàrá kankan mọ́ á kàn sọ̀kalẹ̀ eléyìí jẹba kọ́nà wa kó sára lẹ́nu tó ṣe pé ń jẹ́ kú tí wọ́n máa ń gbé wa lọ dìdí dáadáa ni wọ́n ń gbé wa lọ kọ́mọ̀sí wa eléyìí tí ó mú ọmọ rẹ̀ nì lọ́jọ́ táwọn èèyàn máa sunkún lọ́jọ́ ọkú rẹ̀ tí wọ́n máa rẹ̀ nì kékeré ń pa yín lẹ́kùn lórí màlẹ́mí lọ bá lọ́dọ̀ ọlọ́ ò gbìyànjú láti ṣiṣẹ́ tí ó jẹ ọba dáadáa bẹ́ẹ̀ pàdé lọ́jọ́lẹ̀ ayé ọ̀tàn ọ̀gbọ́n máa ń tẹ̀yìn ọjọ́ púpọ̀ because ẹni tí ẹ fẹ̀fẹ̀ dìde bẹ́ẹ̀ fẹ́ ní wá òun ni yóò rò pé òun lè kú lẹ́nu pé òun wáṣẹ láéláé. torí ẹ̀ yóò mọ̀ sọ pé tó bá sọ fún pé lẹ́yìn oṣù mẹ́ta ni tàbí yẹn wáyé à oṣù mẹ́ta bá ti pé ẹ bá mi bẹ̀ kò ní sọ pé insha Allah torí ẹ̀ mọ̀ rò pé bóun ó tẹ̀ kú ṣáájú kóun tó rí fẹ́kọ́ tó bá tẹ rí fẹ́ títí ó rówó tabua yóò ti máa wọ pé agbọ́pọ̀ arífẹ́ òun ò sí àtìwù kankan. wọn ò tí ì wọn tí kọ́lé àsìkò tó ń sọ́ọ̀bù pé wọ́n ralé wọn kọ́lé wọn kò ní ronú pé ń láéláé torí ẹ̀ tó bá kó àwọn òṣìṣẹ́ torí pé wọ́n bá ṣiṣẹ́ wọ́n sọ fún bàbá ńgbà tá a bá bá ṣe dé àmọ́ kan ò ní sọ pé pé tọ̀ á kan ni ìrẹ́ ló ti jẹ́ ike ilé ayé máa ń tẹ̀yàn jẹ gan-an ṣùgbọ́n ìwọ́n ti sọ̀rọ̀ alẹ̀ fún kò sí tàbí ṣùgbọ́n pé àbámọ̀ náà lọ̀rọ̀ yẹn padà já sí kọ́lọ́ mọ́jẹ kọ́rọ̀ tí wọ́n já sábàámọ̀. لقد أبو هريرة كما رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من شهد الجنازة حتى يصلى عليها فله قراط أن يعني تبقى هو تبقى تسي صلاة سكلارة tọ́wọ́ dúró tí ẹ lọ títí tá a fi ṣe sọ láti sí lára yọọ gbọ́ ẹ̀san ńlá kan o orúkọ rẹ̀ ní kíni qirab Yọọ gbọ́ ẹ̀san ńlá kan tó orúkọ rẹ̀ ń jẹ́ qirab ẹ̀rí eléyìí o náà ni ọ̀kan nínú àwọn nǹkan pàtàkì tá a wa lónìí ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ àwọn èèyàn nígbà tó kúrò á kú wọ́n fi gbígbọ́ wọn àti débẹ̀ ó lè jẹ́ pé ẹ̀ta oró èèyàn kan ní ògbó fi sọ láti sókun yẹn lára. ipò tó kù wá wà èèyàn àmọ́ rídìí rẹ̀ dìgbà tó kù sọ pé kò sí mùsùlùmí lónìí kò sí mùsùlùmí lónìí tó fi jẹ́ pé ẹ̀yin mẹ́ta àbọ̀ yìí náà lẹ́ dúró sẹ́ǹsì sọ láti sọ lára. ṣùgbọ́n tí wọ́n ṣe pé èèyàn pàtàkì kan lọ́ba kú ẹni jàǹkankan lọ́wọ́ kú lójú tiwọn tó pàtàkì lójú wọn tó jàǹkan lójú wọn báyà kò sì jámọ̀ kankan lọ́dọ̀ lọ. tó wá sí kó lọ́wọ́ kú wọ́n máa ránṣẹ́ pera wọn láti ìlú sílù ojú kíkọ̀ bá súnmọ̀ mu. wọ́n máa ránṣẹ́ pera wọn láti lẹ́tọ̀ sí lẹ́tọ̀ pé káwọn òkèjọ ọbẹ̀. wọ́n wá ṣe àṣehàn níbi sọ̀láṣì jánásà yẹn títí tọ́mọ olóòkú tí wọ́n ti torí rẹ̀ wá tó ń lówó tó fi dá wọn mọ̀ yàtọ̀ pé bàbá alágbájá náà wá ìmáàmù lágbájá náà wá ṣéwù lágbájá náà wá àbá tẹ̀síìrì lágbájá náà wá àbí èyí wa tó dàtí gbàtọ́ bá ń pẹ́ ẹ́ńbúlọ́pù ńkọ́ wọ́n lè wà pín kárí wọn. إنهم لا يرجون أجرا من الله إنما يرجون ذلك من الناس àwọn ìrètí ẹ̀san lọ́dọ̀ ọlọ ọ̀dọ̀ àwọn èèyàn náà ti ń retí rẹ̀. orí ẹ̀ ló ti jẹ́ pé tó bá kọ́ kan nínú àwọn àyè ànáàsì lọ́ba kú ẹ̀yin náà rí i tipátipá ó fi rí lè má mọ àdúgbò gbójúde wá ṣe sọ láti sílá gbígbé ń rìn lọ́nà náà mọ̀ pòfó bẹ́tẹ̀ kọ́tà sànú náà ní bẹ́ẹ̀ gbogbo owó kan náà lápá ń bẹ̀ ọ̀rọ̀ ọ̀dà mo lẹ́ nínú rẹ̀ rà lẹ́rú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ rí di bàbá. ẹ wá wo ń tà ń sọnù fúnra wa kírọ́ọ̀tì kírọ́ọ̀tì anábìsọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́ lọ́wọ́ lọ́dà bíi. الجبل العظيم kódà gẹ́gẹ́ bí òkè ńlá ni àpáta ńlá nínú rìwáyà mi tí Bukhari gbà wá ń bí ó ní ó dàbí mithlu jabal Uhud kìrọ́ọ̀tù kanu ó dàbí jabal Uhud tó bá sì dé Madina rè àbí ọlọ́run mú ọdún bẹ́ẹ̀ nígbà tó bá lọ wo jabal Uhud wọn náà rí bó ti pọ̀ tó. òun náà ni ó di ti ìlú Madina ní agbọn àríwá òun ló di fún ìlú Madina lágbọn àríwá ìyẹn ni pé ó ní natural fence tọ́lọ̀ ń ṣe fún Madina lágbọn àríwá táwọn kó dídì ìlú kan ní jẹ́ Al-Madina tí ó di rẹ̀ tọ́ba wá jẹ́ kò ní Jabal Uhud lágbọn àríwá. á ọ̀dájú pé àpáta yẹn kọ́ lọ́pọ̀ lọ́pọ̀ ní púpọ̀ nítorí mo dí gbogbo agbọn àríwá lò lọ́pọ̀ ní púpọ̀ ó sì tún aga ní gíga pẹ̀lú rẹ̀ lọ́wọ́ àgbà torí kọ́ bá ṣe salatul janaza kókó lára tí akéde yẹn bá ti ṣe tẹ́lẹ̀ abẹ́rẹ́ sí ni mójútó báyìí torí kò sẹ́ni tí wọ́n fẹ́ kó orí ńlá yìí kó sókè ni ọmọ àfọwọ́rọ́ náà eléyìí jẹ́ tẹni tó bá ti fò láti fi lára o. kò sì sàdédé jẹ́ bẹ́ẹ̀ àbí nítorí ọlá ńlá eléyìí ti ń bẹ tó kù tá à ń ṣe sọ láti sí lára nígbà tí mi àtòwò àtòhún sábàjọ péjọ ṣe sọ láti sí lára tó lẹ́yìn náà ti rí pé kò sí mùsùlùmí kan tí ó kù táàrí ẹni ogójì nínú àwọn ẹni tó ṣe sọ láti sí lára táwọn jẹ́ wípé wọn kì í ṣẹbọ sọ́lọ̀ ìlà shafa'ahumullahu fi àfikọ́lọ́ wọn gba ìpẹ́ wọn lórí ẹ̀. àfi nítorí bánàbí sallallahu alaihi wasallam ti ti sọ pé ń bá ń ṣe sọ láti sókù lára fa akhlisu lahu min ad-du'a ẹ máa fún tọkàntọkàn torí pé ń bùkátà rẹ̀ tí wọ́n kópa ń bẹ̀ tí ò kópa ń bẹ̀ ta ni wọ́n á ṣàdúrà fún. torí rẹ̀ àǹfààní tí wọ́n ṣe fẹ́ máa yá rẹ̀ nípa títí sọ láti yẹn sí lára wá wèrè ńlá tí wọ́n náà jẹ. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ni làwọn ti láǹfààní àti kópa nínú sọ̀látù janaza lọ́pọ̀lọpọ̀ gbà ó sì ń bẹ nínú àwọn èèyàn ẹni tí ò tí ì ráǹfààní irú rẹ̀ rí láǹfààní rẹ̀ bá sílẹ̀ mọ́gbẹ̀yìn o ó sì ń bẹ nínú ẹni tí ò tí ì kákùn kankan. tí wọ́n máa ṣe sọ láti sí jàǹdà tí ó sì máa lọ rẹ̀ bí ìgbà tí ọkàn aburú ló ń ṣe fúnra rẹ̀ wàdúrà ẹ̀sán ti ń fọ ọ̀rọ̀. tọ́ wọ́n máa ń ṣe ní dáhà hatta tòdùfẹ́nà ẹni tó wá sì wá síbi jàǹdà kò dúró àkókò ń pẹ́yìn dà ń padà sílé lẹ́yìn ìgbà tó ṣe sọ láti sí lára ṣùgbọ́n tó dúró pẹ̀lú wọn títí tí wọ́n fi fín ọbùkù débi tí wọ́n ti fín wọ́lẹ̀hu kírọ́tọ́n. ọ̀nà eléyìí ọ̀ àgbà kírọ́tù méjì kírọ́tù kan fún sọ̀láàtù jẹ̀náàzà kírọ́tù kejì ńkọ́ fún dídúró títí tí wọ́n fi gbé sí i. قيل وما القراطان أما صحابة أبا عبيري أنا كنت قراط مدي مثل الجبلين العظيمين بجد دا جاكو جوه àwọn àpáta ńlá méjì méjèèjì dàbí àpèjúwe àwọn àpáta ńlá méjì ó sì dájú wípé sábà sọ wípé ó dàbí àpèjúwe kéèkì ńlá méjì ọ̀pọ̀lọpọ̀ ò ní fílẹ̀ torí pé wọ́n fi kéèkì ṣeré bó wá ní kéèkì ti ti fẹ́ tóbi tó ta pàtàkì wọ́n á sọ pé ọgbà ládàá tó ta pàtàkì ńlá méjì ọlọ́run má jẹ́ kí eléyìí ọmọ ọkọ̀ àwa rú o. tọ́ eléyìí jẹ́ wọn. alimami Bukhari wa Muslim ló gbà wá. nínú riwaya kan ti Muslim òun sọ ike kìí ṣe kókó dúró títí tí wọ́n fi bù mọ́lẹ̀ o ìlàdí fi sọ o ṣùgbọ́n títí tí wọ́n fi gbé sínú sàárè tó o bá dúró tó fi gbé sínú sàárè ládá ńlá méjì ti sẹ ó ti jẹ tiẹ̀ ìyẹn ni kíkà tiẹ̀ pé ó lè dúró títí tí wọ́n fi bò mọ́lẹ̀ ó ti gba ládá ńlá méjì o rahmatan min allah wa fadl tafadla eléyìí jẹ́ ìkẹ́ látọ̀dọ̀ Ọlọ́run ọba wa tàbí lọ ìyẹn ni kíkọ ẹsẹ tó dùgbà tó ọba dúró tó wọ́n bò tán nínú riwaya kan lọ́dọ̀ imaamu al-bukhari àlékún tó wá ń bẹ o. wọ́n ní man tabi'a janazata muslimin ó túmọ̀ sí pé kìí ṣe pé gbogbo òkú torí pé àdìsẹ́ aláwòkọ́ sọ pé ń dọ́wọ́ tẹ̀lé òkú ẹlòmíì lè kó sábẹ́ rẹ̀ kó kó kèfèrí sábẹ́ rẹ̀ bẹ́ẹ̀ bàbá àwọn tó kú òun wá kan àdìsí wo lọ́lọ́ ọ̀mbrẹ́là tó fi ń gọ sábẹ́ rẹ̀ tó rùn òní pọ́ tójú òní pọ́ ó ní ẹ́ ó Muslim lẹ́yìn náà bá ti ń pé Búkà dídì kan sọ pé a lè lọ bí òkú kèfèrí. Ẹ kàkà gbọ́, ó ní Ṣùgbọ́n Nàbì sallallahu alaihi wasallam sọ pé man shahida al-janazata. Báyọ̀ kẹ́kọ̀ọ́ pé Mùsùlùmí tó ó lábẹ́ ẹ̀fẹ́ ló ń gọ sí. Òpè yẹn ṣé ó rí wí àbí ò rí wí? Kò rí nǹkan kan wí irọ́ lásán ìdí ni pété báwo aljanaza yẹn ó ní kíni alihu wàlám alihu wàlám yẹn lil'ahdi zihni wọ́n ń tọ́ka sí ní tẹ́tí mọ̀ lọ́pọ̀lọ́ yìí ni òkúta ni wọn ò bá ní kọ́ wá òkúta ni mùsùlùmí ni àwọn àgùkọ lọ sí òkú kẹfẹ́ rí pé kí lọ́sọ̀nù ọlọ́run dára yóò kù sí ni o pọ̀lùpọ̀ yẹ wa ẹ̀yin rẹ̀ ní bàjẹ́ ni o o ti pé wá ti tọ́ kọjú sí o kò sí tọ́kọ pẹ̀lú wá ti tọ́ kọjú sí fa. sọ eléyìí jẹba o lẹ́yìn náà tún ló fi kan nù sẹ́ríà tó ní mẹ́yìn ṣẹ́hídẹ́ jẹ́nẹ́zẹ́tẹ́ àlìjẹ́nẹ́zà níbẹ̀ yẹn mutlak a sì lófin tó sọ wípé alọ́fọ̀ọ́. إذا أطلق انصرف إلى الفرد الكامل والفرد الكامل في الجنازة جنازة مسلم ثم تقولون ثم الله ìtumọ̀ rẹ̀ ọmọ ajá sí èyí tó pé jù nínú tí gbólóhùn yẹn dá tọ́tọ́ka sí òkú wa lòkú tó pé jù mùsùlùmí ni pé kòkó káfìrì pẹ̀lú kòkó káfìrì àkótókù rẹ̀ lọ́nà ọ̀hún. ẹ̀rí nígbà tí Abu Talib tó kú Ali bin Abi Talib radiyallahu anhu ó sọ bá nàbì sallallahu alaihi wasallam pé ẹ̀gbọ́n bàbá rẹ̀ mà ti kú o ó sì mọ̀ pé àwọn Quraysh wọn ò ní gbé e sí i nítorí kò kú ọlọ́mọ ni bó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ rẹ̀ ọ̀sẹ̀ sí rẹ̀ mọ́ àmọ́ àwọn òkú káwọn ọmọ rẹ̀ máa wòrán ọ̀rẹ́ mi ni kọ́ gbẹ́lẹ̀ kó gbé sí kọ́ gbẹ́lẹ̀ kó gbé sí ìyẹn ni kókó má bàa máa dóorùn para yìí tó bẹ́ẹ̀ ni tí bàbá rẹ̀ náà bá kú tó kú káfìrì tó tó ti mọ̀ káwọn kò fáàrù ẹgbẹ́ rẹ̀ ní gbé sí nígbà tó ti di kọ́ wọ́n kàn gbé títí kòtò ní kọ́mọ̀bà àmọ́dóorùn pa ara yìí àbá hùwà. torí rẹ̀ man shahida janazata man tabi'a janazata mùsùlùmí òkú mùsùlùmí ni wọ́n sọ ọ́. thumma innakum ta'lamun ipò kú káfíìrì wọ́n ṣe sọ láti sí lára o òkú káfíìrì wọ́n ṣe sọ láti sí lára èyí lẹ́wọ́n á máa bẹ́ẹ̀ tó polúkú sáìzì Islam ti yín torí pé ẹ fẹ́ gbowó lọ́dọ̀ gómìnà ẹ fẹ́ gba ẹ̀gúnjẹ lọ́dọ̀ mr president ẹ ní owó kẹtẹ ẹ fẹ́ gbà lọ́dọ̀ mr chairman ìyá rẹ kú bàbá rẹ kú àwọn sì máa tú ala ghairi millati islam wọ́n kú sórí ẹ̀sìn mi ti ẹ̀sìn islam ẹ̀yin wá pé ẹ tó ẹ̀yin náà lè máa wòran ìgbà tó ń kọrin fún wọn sọ. kì í pé kí kóró kó kìde nítorí pé bàbá gómìnà kú àbí ìyá rẹ̀ àbí tí president eléégún náà wọ́n léégún eégún kan jáde nítorí ìyá ló kù bàbá ló kù wọ́n pẹ́ yé torí pé báwọn ẹlòmíín ṣe máa fẹ́ ti rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ Islam lánàá pé are we going to be quiet torí pé káwọn ọmọ bàdàgbé غيرة مسلم okay ah ṣe sọ láti sí lára but uh, wọ́n ní we must see a delegate from all religion sects wọ́n á ní kẹ́yìn náà yẹ̀yàn wá nítorí pé wọ́n fẹ́ gbé yàrá ilé wọ́n á ní kí bó ṣe lè máa mú bó ṣe uh, ẹni tí lè máa mú bá fà kalẹ̀ àwọn aríláwà ní lọ níbi tí wọ́n ti ń sòkò kèbèrè pé ilé ló lọ tààrà ẹ̀yin náà wá tẹ̀lé wọn. sọ̀rọ̀ kẹ́sì yapa ń bẹ̀ yẹn mọ̀ntẹ́bíà jẹ̀nàzẹ́tà mùsùlùmí ẹnikẹ́ni tó bá tẹ̀lé òkú mùsùlùmí ẹjọ́ yọ ìmánìí wà ti sábà ó tún ti yọ àwọn kárí mi tẹ̀rí mi sẹ́yìn mí náà wá o mí náà sákòó rẹ̀ yàn mo rò pé yé wọ́n máa kí yín kí kẹ́ ẹ dáhùn mọ̀ fáwọn náà wá èsì lẹ́yìn là ń sọ kò ní gbaládà o awọ́rọ̀jẹ́ ìmánan nítorí ìgbàgbọ́ tó ní sọ́lọ̀ eléyìí wọ́n ń pè ní maf'ulun lih maf'ulun lih ayé maf'ulun li ajlihi kí ló dé tó fi tẹ̀lé òkú mùsùlùmí yẹn torí pé ọgbọ́n lọ́wọ́ bá gbọ́ ni ìmánì rẹ lójú ọ̀tẹ̀lẹ̀ wàhtísáàbà àti nítorí pé ọfẹ́ gbẹ̀sẹ̀ rẹ lọ́dọ̀ ta ni Allah nǹkan méjì agbọ́dọ̀ ṣàkíyèsí rẹ̀ yẹn ni pé not all rubbish and nonsense iná lọ́kàn fi gba ládàá ọgbọ́dọ̀ jẹ́ pé ìmáná wà ti sàbà torí kó gbọ́ lọ́n gbọ́ ló fi tẹ̀lé torí kó sì fẹ́ gbẹ̀sán rẹ lọ́dọ̀ ọlọ́ọ̀nì kí ṣe lọ́dọ̀ èèyàn wọn bá àmọ́ rí ọ káwọn lọ wá sí fún un. وكان معها حتى يصلى عليها tó sì dúró pẹ̀lú òkú yìí títí wọ́n fi ṣe sọ láti sí lára wọn ò pé yẹ ọ. ẹ rí i pé ọ̀rọ̀ kí wọ́n fẹ́ sọ̀sọ̀ láti sókù lára là ń bá bọ̀ kìí ṣe kí wọ́n fẹ́ kìí ṣe kí wọ́n wá kí wọn wọ́n wá bá wọn kẹ́dùn torí wọn kẹ́dùn nínú ẹ̀sìn Islam ọ̀gbà kẹ́ máa péjọ síbẹ̀ torí jẹ́ bá ti péjọ síbẹ̀ yóò di pẹ́ ń wọn ni ẹyá wa lábọ́ nígbà sẹ́yìn òkú ní fún yàn lóúnjẹ ẹyá wa lábọ́ ọmọlọ́ba ni dákà wà tó fara da tijọ́ kìíní ẹ̀rọ péjọ́ kejì ẹnìkan ló ń ẹjẹ́ àtẹ̀bà kárò sí sí oúnjẹ ilé olókùrù ìyẹn ni pé nígbà tó ń kúnú torí tó bá ti yá tún lọ tún máa jẹ ẹ gbọ́dọ̀ péjọ ń bẹ̀ wò àmínìsì wọ́n wá níbi dájú bẹ́ẹ̀ sìnkú wá dó títí wọ́n fi ṣe sọ láti sí lára tọ́ wọ́n wá ṣe sọ láti sí lára tán ọ̀yọ́ fúrọ́gàmí ń dẹ̀ níhà ó tún lọ títí tí wọ́n fi sí tán fẹ́ iná ó yẹrìjẹ́ òbí kírọ̀ táyì irú eléyìí ládàá ńlá méjì ni ó mú wálé o kúlù kírọ̀ tí gbogbo kírọ̀ tó kàn ládàá kọ̀ọ̀kan mẹ́sìlú jábẹ́lì ọ̀hún yọ̀ọ́dà gẹ́bí òkè. Uhud ilé ìfihàn akóládá ńlá ńbẹ́ńbẹ́ yẹn ilé ìlọ ẹ̀ka mójútó jama ká máa kópa nínú sọ̀láṣẹ̀ jẹnáàzà ìṣèké ká máa sá sẹ́yìn wọ́n máa rí wa níbi tá à ń ti sòkú tá à ń ti ṣe sọ̀lá àti sọ́mọ ìyá wa tó kú lára kọ́ ajẹ́ pé ńjọ́ tẹ bá wá lẹ́yìn sòkú èyí ṣèjọ́ kẹta èyí ṣèjọ́ kẹjọ èyí ṣègbójì ọjọ́ ilé wa kójọ rẹ gẹ́gẹ́ wọn ni yóò mọ̀ alhajj akbar wọn ní ṣe sọláàtì jẹnáza sókù lára wọn fi ń bọ̀ ọjọ́ kẹjọ wọn ń bọ̀ ọjọ́ kẹta wọn ń bọ̀ wá jẹun torí ọlọ́ kí ètò ẹ̀dẹ́ náà rí tó fi jẹ́ pé tí òkú bá ti kú ó ti máa bẹ̀rẹ̀ pé ìjọ kẹta lẹ́sìn ní àbíjọ kẹjọ èwo gan-an lọ́gbọ́n sínú méjèèjì èwo gan-an lọ́nà ó gbọ́ ẹni sínà ó wá dàbí gbàtí kálukú ti lọ́ọ́ lo àgbo òfọ́nú àgbo jẹ̀dí. nígbà tí wọ́n lọ fọnú wọn lẹ̀ dídọ̀ ẹgbẹ́ oúnjẹ náà là ń jẹ kó tó di pé oúnjẹ là ń jẹ láyé bàbàrà kálukú ó pé ẹ̀yà Yorùbá generally àjọyọ̀ ó rí nǹkan tó pọ̀ mú lára wọn ẹnìkan á ní ah, bàbá ni máa ṣàjọyọ̀. pé bànújẹ́ láàmà ṣe ni kò burú síbi tí kẹ́ máa sòkù nù síbi tí kẹ́ máa sòkù nù àbí wọn náà rò dáadáa ni bàbá rẹ kú ọ̀ ń tàdíreke ó ní a ìdí tó fi ń tàdíreke ni kó wò síwájú bàbá òun kú ókè kò burú ìyá rẹ tí ò tí kú lù pa torí kó tó lè dán ọ lójú pé òun ní ó ṣáájú rẹ. ilé ìjọba àwọn o mùsùlùmí làwọn àwọn mùsùlùmí sì máa ṣe ń tófin bá mú wa ni o. ìgbà wa wá látọ̀dọ̀ Salim ọmọ Abdullahi ibn Umar ọgbà ìgbà wa yìí wá látọ̀dọ̀ Abdullahi bàbá rẹ̀. أنه رأى النبي صلى الله عليه وآله وسلم أن بابوه سقوه رأى النبي صلى الله عليه وسلم أتي أبو بكر أتي عمر نيجا تنبك كل في أوريتا أوريتا هنا أبا جاء البقيع البقيع بقيع لمدينة إذا جنة البقيع بربع العالم كما أقول جنة البقيع الجنة بقيع آه، آه، الجنة بقيع أم نافك نام بأنه أنت واسسي به مرقيا وإذا ذلك منافك راق الله ونال الجنة جبعهم orite tẹ bàkíyà ni kìí ṣe àlìjẹ́nà àlìjẹ́nà báwò torí pé ni ẹ̀kẹ́ kálukú ò kó gbòòrò wọnú rẹ̀ àbí wa wípé kan wà ó ni o so bàbá ti kú kó gbé ọbẹ̀ ni ọmọ lọ ọ sínú lẹ̀ ní ti ń bá yẹn lẹ́rù náà nínú lẹ̀ tọ́ wọ́n lọ sí ànábì ń bẹ àtàbùbákàr àti Umar wọ́n rìn lọ níwájú òkú yẹnni kó kùtà ń gbé lọ sórí tẹ ọwọ́ àlẹ́yìn àwọn rìn lọ níwájú rawahul khamsa àwọn márùn ni wọ́n gbà wá o ta ni wọ́n nàám ẹ̀ mọ́ wọn ni. Abu Dawud la gbọ́ At-Tirmidhi An-Nasa'i Ibn Majah àti imaamu Ahmed àwọn ni alkhamsa àwọn ni wọ́n gbà wá ṣé alkhamsa yìí bẹ́ẹ̀ wá sí khamsa tó tó láti sọ àdéhùn ti fàáhì kò tó torí pé kò sí àdéhùn kò sí kìtáàbù kan tó jẹ́ kìtáàbù tó ṣe mẹ́jẹ̀mú kó gbogbo àdìsí tó wọ́n mú wá ń bẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ sàhí. torí ẹ̀ náà sọ pé Ibn Hibban òun sọ pé sàhí ni yẹn ni kó gbé jáde nínú tírà rẹ̀ tá à ń pè ní Sahihu Ibn Hibban wa 'allahu an-Nasa'i. ṣùgbọ́n àlìmáàmù nasai ní rárá o àlébùn bẹ́ẹ̀ sànkí nasai náà bẹ́ẹ̀ tọ́gbà wa ọlọ́ọ̀lẹ́bùn bẹ́ẹ̀ wọ́pọ̀ ìfọ̀tún àtàwọn míì bil irsal wọ́n ní hadithun mursal أثبت مع الحديث المرسل وهو الذي رفعه من دون الصحابي إلى النبي صلى الله عليه وآله وسلم أبيه الحديث الذي أسقط فيه الراوي الصحابي الذي رواه عنه عن النبي صلى الله عليه وآله وسلم يعني تقول حديث kọ sàábí kú mẹ́ sàábí tó gba àdìsọ ara tó dà nàbì sallallahu alaihi wasallam eléyìí ti já lóbu lára àdé ṣùgbọ́n kọfẹ́sẹ̀ nílẹ̀ kò túmọ̀ sí pé rí kò túmọ̀ sí pé n tó kó sínú kọ́ kò sí ọwà torí pé àwọn ẹ̀rí mi tọ́ka sí torí ẹ̀ fúk tó wà nínú hadith yìí òun náà ní wípé tá ń gbókù lọ àwa tá a bá ń rìn lẹ́sẹ̀ à ń fẹ́ ká wà níwájú òkú òkúta ń gbé lọ́yọ́ wà lẹ́yìn wa àwọn ẹni tí ń rinsẹ̀ àwọn wà níwájú òkú ọ̀rọ̀ ọ̀bọ̀ lẹ́yìn bàbá àjẹpẹ́ gbókùú sí mọ́tò bàbá àjẹpẹ́ orí ọ̀kadà bàbá sì jẹ́ pé ẹgbẹ́ lójúkà tó òkú àwọn abọ̀ níbo ní àwọn lẹ́yìn. wọ́lẹ́ẹ̀kì ń tí wọ́n ṣe yí pé àwọn kan ń bẹ àbí gbogbo yín náà ni lẹ́gùn nǹkan ọ̀gùn nígbà tí a ń gbókù lọ sí orí tẹ́ nínú ìṣẹ̀lẹ̀ mẹ́rin ẹ̀yin ó dúró lẹ́yìn òkú òkú ní òṣìwájú ẹ̀yin ó wá tẹ̀lé nígbà ìdí tí àǹtí bá yí pé àwọn kan wà tí wọ́n rìn lẹ́sẹ̀ àwọn làwọn wà wájú òkú ó tẹ̀lé wọn àwọn tó gun nǹkan ọ̀gùn tẹ̀lé òkú bọ̀ lẹ́yìn ilé jẹ́ pé tí àwọn ètò pọ̀ nínú àwọn olùmọ̀sọ a sì rí àwọn ẹni tó sọ opposite rẹ̀ òṣùgbọ́n lè lọ́dọ̀gba jù títà máa ń gbókù lọ àwọn tá à iwájú ládò àwọn tí wọ́n gun nǹkan ọ̀gùn àwọn wà lẹ́yìn òkú tọ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bọ̀ nínú àwọn anabi sallallahu alaihi wasallam anabi kẹgàn ni bẹ́ẹ̀ bọlọ ń ṣe ròyìn rẹ̀ tí o ti tó ká anabi wa àṣàyàn àwọn sàhábà pé ẹ lọ sí ìwé náà ti ṣe sọ láti fi lára mo rò pé wa òun ò tún bá wọn borí kẹ sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ làwọn aṣíwájú rere máa ṣe o aṣíwájú rere kò ní fẹ́ ká burú sí ọmọ lẹ́yìn òun bẹ́ẹ̀ ń bẹ láyé àbò ti kú aṣíwájú rere yóò máa fẹ́ràn dáadáa fáwọn ọmọ lẹ́yìn rẹ̀ kò ní jó ní kéèta onítẹ̀ríba kò ní jẹ́ nígbèraga gbogbo eléyìí lè ń rí ká nínú ìṣesí ànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. a ètò mú kí káfíìrì gan kọ́ máa ṣírò àwọn èèyàn tó ga jù láyé kó ti ànábì sallallahu alayhi wa sallam síwájú Jésù gan tó gbàgbọ́ ní tiẹ̀ Jésù ló ń gbàgbọ́ àmọ́ ànábì ló pè nọ́mbà wán. sọ̀sẹ́ mi pé. الفضل ما شهد به الأعداء قبل الأصدقاء ọlá omi tó ta gan kọ́kọ́ jẹ́rìí sí síwájú àwọn ọ̀rẹ́ náà ṣe tó bá kéèyàn ọpọlọ yẹn bá tẹ̀wọ̀n kéèyàn sì mọnú rò tó máa ń ka àwọn ìṣesí ànábì sallallahu alaihi wasallam ọmọ pé wa innaka la'ala khuluqin 'azim wàláì bọ́lá ṣe sọ ni omi ń bẹ lórí ìwà tó ga ẹ̀dẹ́gbẹ̀ni rabbi fa ahsana ta'dili ọlọ́run ló kọ́ mi lẹ́kọ̀ọ́ ó sì kọ́ mi lẹ́kọ̀ọ́ lọ́nà tó sunwọ̀n bẹ́ẹ̀ lànà bí sọ sallallahu alayhi wa sallam innama bu'ithtu. on the sign

báyọ̀ pé على àlà nàbì sallallahu alaihi wasallam fi fa ọ̀pọ̀lọpọ̀ fabima rahmatin min Allahi linta lahum walau kunta faddan ghalidhal qalbi lanfaddu min hawlik. ìkẹ́ ọlọ́run tó lọ́ọ́ sí fún wa nàbì sallallahu alaihi wasallam lójú ọ̀rọ̀ fún wa kìí sì wọ́n lọ màmá rọ̀ ọlọ́run lọ́rọ̀ tó bá yẹ kó ọ lọ jókòó roro ni ẹni tó burú gbogbo yẹn náà sá kúrò lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run sọ fún anabi wa sallallahu alaihi wasallam kálí bá rí islam polongo kálí bá rí sunna tànká ẹjẹ ká tún sí wà tó dáa fún ọ̀rọ̀ wa òdodo àmàna fífẹ́ rere fún ọmọlàkejì irú ìtànfẹ́ sórí ara wa pípọ́n ọmọlàkejì lé irú báwọn náà ṣe ń fẹ́ kọ́kàn wa lé àbí òye wa tó gbogbo ìgbà tí wọn náà bá ti ń ṣe léyìn wọn ni káwọn èèyàn mọ̀ ọ́ súnmọ́ wọn mọ̀ ní ha lágbájá kí mú ọmọ àfùwà bá a ah, ni islam ni sunna ni islam ni wàhálà àwọn èèyàn tó pọ̀ tí ó máa ṣe àwọn èèyàn pọ̀ tí ó máa ṣe àwọn kan yọ ni àkàrà àwọn àmọ́ àwọn máa sa burúkú ní pé àwọn fẹ́ bọ̀ jẹ́ wọn náà tó stamp pé confam eléyìí gbogbo agbọ̀ndọ̀ ẹja kíyèsí ẹja kíyèsí torí láì hùwà burúkú àwọn èèyàn kan sọ wa láti sọ pé ìwà rẹ̀ ọ̀dà báwo wá ní táwọn náà bá tún hùwà burúkú torí de eléyìí ẹjẹ àtàrà anabi sallallahu alaihi wasallam kẹ́kọ̀ọ́ bákan náà ẹ̀kọ́ mi ìta nínú hadith yìí òun náà ní pé àwọn sàhábì sìnkú fún wọn ma sìnkú fún àbẹ́yẹ̀ òde ni Ibn Umar àwọn ni mo lá sọlọ sallallahu alaihi wasallam àti Abubakar àti Umar lẹ́ni tí ń rìn lọ níwájú òkú nígbà tí wọ́n lọ sí àwọn máa jẹ́ rẹ̀ wọ́n bẹ́ẹ̀ títí wọ́n tún rìn lọ bó òkú wa ebi lè náà wọ́n ti wẹ̀ yìí bí wọ́n tún wá rìn lọ àwọn lè ọsibítù lọ́wọ́ àwọn àgbà gbé bọ̀ wá pẹ̀lú ìtumọ̀ sí pẹ̀lúpẹ̀ àwọn máa ń ṣèpò kọ́nà ẹ̀ tó tara ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lánàá bí sọ̀lọ́lá àìsọ́lá wọn. pàtàkì bí sọ̀lọ́lá àìsọ́lá ń kú wọn àmọ́ bí tí wọ́n sì sí. Abubakar lọ́wọ́ sọ pé ànàbì sọ pé gbogbo ibi tí ànàbì ọlọ́run bá kú sí ni wọ́n gbọ́dọ̀ sí. wọ́n sì ànàbì sínú ilé Àìṣà tó kú sí. ilé ìtumọ̀ sí pé tó bá ti pọ́n náà lànàbì bá kú sí ọ̀nà yín náà wọ́n sì ibi tí ànàbì kì í ṣe o ààyè ibi tó bá kú sí nǹkan gangan ni wọ́n gbọ́dọ̀ sin sí. torí ẹ̀ wọn náà sọ pé ibi tó bá kú sí ni kó ń sin ọ́ sí wọ́n sọ pé ṣáájú eléyìí ọgbọ́dọ̀ já nàbì nà. àìsàn pé lánàbí yá bàdàn nàbí muhammadin sallallahu alayhi wa sallam kò sánàbí kàtó wà mọ́lẹ́yìn ànàbì muhammad sallallahu alayhi wa sallam. ẹlẹ́kẹ̀jì ẹ̀rì kí ń gbàtà Abubakar kú kó tó kú ọwọ́ gbà ìyọ̀ǹda lọ́dọ̀ Àìṣà ó wù èmi náà fún ọsẹ nífẹ̀gbẹ́ ànábì sallallahu alaihi wasallam tó wáyé pé lè wọ́n máa ń sì kú sí torí ọkọ̀ tí wọ́n sè sí ni tó yọ lọ gbà lọ́dọ̀ pé Aisha ti gbà radiyallahu anha. ẹnìkan á ní à tó bá jẹ́ bẹ́ẹ̀ oṣù mẹ́ta ni à o yàrá Aisha sì fẹ́ o ó bẹ́ẹ̀ rí pé ń tó máa ti sọ láti ń bẹ̀ ànábi sallallahu alaihi wasallam òun máa ń sùn níwájú ànábi ẹsẹ̀ òun sì máa wà lágbọ̀n bí tẹ́tẹ́ gbórí kì í wá àyè wá gbà níbi tí yàrá fẹ̀ dé láti gbórí lẹ́nu rọrùn àfikọ́fẹ́ wọ́tọ̀ọ̀nù wọn wà á kà sẹ́kù títí tí òfin forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì tó bá ti forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì tó gbórí sókè òun tún wà nàṣẹ nítorí pé ọmọ islam sọ pé kò fira rẹ léṣe kó wá ká ìsọ̀kù kẹ́jọ ọmọ rìbí gbà lọ mọ́ òun tún nàṣẹ èsì pé wọ́n fẹ́ kú alábàánà bí òun tó wà pé ẹ ok you go and then i will stress wọ́n to stretch ẹsẹ̀ rẹ̀ tó bá ti kọ́ ànábì tó ń bọ̀ ayé ha yóò tún ká ẹsẹ̀ fò tẹ́lẹ̀ bá tó ti forí kalẹ̀ tán yóò tún nà ẹsẹ̀ rẹ̀. tán omi yàrá ń ṣe wá há náà ni wọ́n tún sọ̀kú mẹ́ta bẹ̀ ò pé wa wọ́n sọ̀kú mẹ́ta bẹ̀ ń bọ́ láìsí àwọn ń sùn lẹ́yìn rẹ̀ ẹ̀ béèrè gbẹ̀tẹ̀ bá béèrè àmọ̀ sọ̀lá ilé ilé ìjà yóò ṣe jẹ́ ń bẹ̀rù. tán. ẹjẹ́ adó ń bì lónìí abẹ́ lọ́wọ́ bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù kó forí jìn àwọn ká tó kú o kó forí jìn wọn lẹ́yìn kú wa o kó wa nínú wa kó wa lọ́la kìyàmà àwọn òkú mùsùlùmí tó ti kú lórí pé wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọ́n gbà wa wọn ò sì fi nǹkan kan sọ̀rọ̀ gbọ́sọ́lọ́ ọba nínú ìjọsìn tí wọ́n fi kú ọlọ́run kò forí jìn wọn ọlọ́run kò kẹ́ wọn kó gẹ̀ wọn kó síjú àánú rẹ̀ wò wọn kó sì àlékún dáadáa fún wọn. àwọn náà tá a wá sẹ́kù gbogbo ìgbà tó lọ́wọ́ bá pa wá kọ́ pa á lórí Islam kó sì wá lẹ́ni tí ó ṣoríire láyé ń bí àti lọ́la alqiyam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk aleykum salaam. pẹ̀lú ẹgbẹ́ tó tó àìsàn máa ń ka ìṣòro kù láwọn ìgbàlẹ̀ ẹ̀sìn yìí nìkan lórí ara àti kéré. ó lè gbà mí ó wa. wá níbi kan níbi iṣẹ́ kan ó tó di ibẹ̀ kìí ṣe mùsùlùmí ọwọ́ akú wọ́n á ní gbogbo àwọn mẹ́mbà dìpátímẹ́ǹtì rẹ̀ wọ́n gbọ́dọ̀ tẹ̀lé òkú rẹ̀ lọ́ọ̀lù rẹ̀ tí wọ́n ti sìn. ẹ̀dá ajá mùsùlùmí láàrin wọn lọ wọ́n fẹ́ sìn wọn lọ ló kọ tẹ̀lé òkú. ọ̀tọ̀ ní fún ọ̀tọ̀ ní gbogbo àwọn nǹkan tó ń tìbọ̀ ní nàìjíríà bí ẹbí ìwé wa torí pé àwọn náà ní sọ fún ẹni tí èso mùsùlùmí nígbà tó ẹni tó jẹ́ mùsùlùmí níbi tí àwọn bá kú pé kò náà máa ká lọ mọ́ṣáláṣí torí làṣẹjù wọ́n sì ti torí eléyàn mú yàn wọ́n nítorí ẹ̀ lé ọ́nbi iṣẹ́ bí wọ́n á ti torí rẹ̀ yọ ọ́nbi iṣẹ́ ọlọ́wọ́ bó ṣe fẹ́ mi fọ́ ẹ̀yin náà mọ̀ mọ́ gbéṣẹ́ tayọ àlá rẹ̀ pápá yorùbá lẹ́bù. ẹ ti gbé sẹ́yìn tayọ àlá rẹ̀ ẹ ṣe di sẹ́yìn náà lọ́lọ́wọ́ bá lẹ gbọ́dọ̀ ṣe ní ọjọ́ bó ti jẹ́ àríkú sọ́run. ẹ̀hán tó ọ̀gá tí wọ́n wà ó ní nítorí òkú kú yẹn kan òkú má dà kankan lè kí tí obìnrin ọba fẹ́ fẹ́ ọkọ mọ́ alẹ́ ọ̀kan ló béèrè kò ló tó méjì tóbìnrin ọba fẹ́ fẹ́ ọkọ mọ́ kí ni òfè. àkókò ẹni tí tó bá tó tó fi jẹ́ kó ọ̀pọ̀ ọ̀lẹ̀ ọ̀pọ̀ ọ̀lẹ̀ lọ sí ọyún ọdún tó rọ ọsẹ ẹsẹ torí rẹ àwọn onígbà wọn lóyún àwọn ọ̀dọ́ lọ́nkà àwọn èèyàn máa kọ̀ra wọn lọ òṣìṣẹ́ nǹkan àti ó sùn mọ́ lọ́hùn.

obìnrin tó ń bá ronú kó fẹ́ tọkọ ní kó béèrè níbi tí òsì sí ní ta èèyàn fún. wọ́n sì tún pé náà wí pé kí lọ́ọ́ fẹ́ àwọn tó bá wálé o bá ń níbi tí o ọ̀fẹ́ kọ́ yẹn. àbúrò sọ gbó kí gbogbo àwọn òfin yẹn náà rọ̀ yẹn gbà yẹn. àmọ́ bẹ́ẹ̀ sọ máa yẹn kọ̀ọ̀kan yẹn ó dé lórí hadith wọ́n yí pé olóòkú ní àlùjọ náà àbí àwọn àlùmọ̀ láti fi pé wọ́n máa wò. náà kó wá ṣẹlẹ̀ pé ní ìlú kan tí a. náà pé hadith pé àwọn ọmọ náà ti fi àárín ní ọ̀nà máa wò. ayé àlùkùrá àlọ́ àkùrá. bálùmọ̀ náà ti tó rẹ̀. náà kí wọ́n á ní ìlú kọ́ wá tẹ̀lé àwọn sójà gbé kọ́ wá jagun mẹ́rin náà lára àwọn tó jà sí wọn bẹ lára àwọn tó ń rán wá bá ọmọ ìyá ń bẹ lára wọn tàbí fámìlì ń bẹ lára wọn kó wọn máa pe nǹkan lára àwọn fámìlì ẹ ní ìlú yẹn pé ẹ má lọ bí báyìí o ní ọ̀la ibi báyìí là ń lọ o ok bí ó tó pé ó ti sọ fún ẹ kó má lọ lóòótọ́ náà ṣé àwọn máa sọ pé lílọ pípè tó ń pè yẹn pé òfófó ló ń ṣe ni àbí ń bẹ lára wọn ọjọ́ sọlọ náà nígbà tó ti pa àbílẹ̀ bá sọ ọjọ́ sọlọ ọjọ́ bá sọlọ ẹ mà bóyá bẹ́ẹ̀ sọ́jà tó ń sun ká dà àbí ọ̀dà tó ń kéwọ́n béèrè béèrè tó sọ sọ́jà tó ń ṣe ta ọlọ́run ti fọwọ́ sí àbí òye wa òbí mi tó fi lábàá ní àkókò gbogbo ògbógbò rẹ̀ ni wọ́n wá béèrè yìí tó kẹ́lómi òbèrè tó wá ti ṣẹlẹ̀ àbíjọ fẹ́ mà tó wúlò fún nǹkan máa béèrè náà. agbẹ́ pé àbẹ́bí bá ti dé kíkẹ́ máa fẹ́ máa gbogbo ẹ̀ kíkẹ́ ní àkàlàkàlàkùn òdúrà nùhìn kún ọ̀nà nùkúrúdù kún tààrà tó kọ́kọ́rọ́ àdọ́gbà lọ nígbà tí tó mú wá pẹ̀lú sọ nílẹ̀. Bẹ́ẹ̀ni ni tó ń sọ pé gbogbo ìgbà ní ìtura lágbàgbà ọmọ lágbàgbà wàá pè ọ ní sí. Bẹ́ẹ̀ bó ṣe máa wí ọ̀ṣọ́dọ̀ ńlá ilẹ̀ ńlọ́lá nígbà yìí rẹ̀ máa máa pípa máa dáhùn gbogbo àdọ́gbà lọ agbọ́ pé tí wọ́n bá ń gbé òkú lọ nígbà yà lọ́dún kọ̀ọ̀kan tó bá jẹ́ òkú kèké ní tí wọ́n máa ń dìde. tó bá jẹ́ òkú kèké ní. tó bá jẹ́ òkú mùsùlùmí ńkọ́. fún àgbẹ̀wò tó bẹ̀rẹ̀ wọn ṣe déédéé. ṣé tí wọ́n bá ń gbé òkú lọ nítorí tí ànábì bá wà ànábì máa dìde ọba àjọkù kèké ẹ̀ẹ́dẹ̀dẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀dọ̀ torí ẹ̀. ọ̀rọ̀ wa wà lọ́dọ̀ àwọn olùmọ̀ pé bẹ́ẹ̀ náà ní sọ́ba ti kọjá bá jẹ́ ti kékeré àdìdì bẹ́ẹ̀ nínú àwọn olùmọ̀ sọ. torí tí wọ́n sọ bá sọ̀rọ̀ bá gbẹ́ni tó ìyàwó mọ̀ ní ṣé bẹ́ẹ̀ ní ìrọ̀ ọlọ́run lọ́dà. ṣé eléyìí túmọ̀ sí pé tó má kékeré kọjá àwọn náà dìde. kan nínú àwọn olùmọ̀ sọ pé rárá bí wọ́n ti sọ pé nìkan gbé ẹtì gbé ẹtàkẹ́ ìtọ́jú kan ilé yẹn àtàwọn kékeré ẹgbẹ́ ìrora ẹtàkẹ́ bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n pa gbogbo ilé yẹn àtàwọn kékeré kò bí kẹ́kẹ́ kan àlékún ìyà náà. ẹni tó máa ń ṣe tàájì ọwọ́ arìnrìn àjò òru tó lè máa ṣe tàájì dì nínú bọ́ọ̀sì. akụkọ ńgbà tó ti wà lórí ìrìn àjò kò sí pàápàá kankan tó ṣe ìgbà máa mójútó lórí ìrìn àjò náà ní raka àjá àgbẹ̀dẹ̀ àti tòlátò wòtí. bàbá abẹ́ ti tàájùdù rẹ náà lórí ìrìn àjò yẹn ó lè ṣe nínú lori torí pé nábìlà ló lè ṣe na tọ́jú ọ̀ràn yẹn torí tòlátò tọ́jú ọ̀ràn yẹn ṣe nu onìkan lọ dájú ń sábú. rákà kan tó dájú ó ṣe yẹn tó tó di pẹ́lómi wá pẹ̀lú rẹ̀ yẹn yọ máínọ́ọ̀tì ẹnu sọ láti rẹ̀. torí pàdé ìdá níbi sọ̀rọ̀ bá àti lọ́sọ̀ pé láàpọ̀lọ́ ìṣẹ̀lẹ̀ mọ̀ sọ́rídé ọ̀sọ̀tọ̀ yóò tuntun mú wa. ìyẹn ni kíkọ́ wá gbé rákà alákọ̀ọ́kọ́ yẹn onìkan lọ dá wà ń sábú náà fi rúkú jọ fi gbórí sókè ẹ̀yìn kan gbórí sókè tán àbúrò rẹ̀ wà tọ́lá parí sọ́lá àbọ̀dé náà. wọ́n ní sọ́wọ́ gbọ́ wa lọ́kùn tó ti jẹ́ mùsùlùmí báwọn lè tọ̀ lókun rẹ̀ lọ sórí tẹ́ ẹ kò gbọ́dọ̀ da ilójú pé mùsùlùmí torí pọ̀ balẹ̀ pé nígbà àwọn ọba ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tọ́lá láwọn ìṣe Islam wọ́n tún máa ṣẹbọ náà ni so bàbá wọn ńlẹni tí islam rẹ̀ pure bí alẹ́fẹ́ gbàsìkò yín jẹ́ sí bẹ́ẹ̀ tó gbẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́gbẹ́ lọ sí sọ láti gbogbo ẹgbẹ́ èsè mùsùlùmí lára ẹgbẹ́ wo ti jẹ́ wọ́n ní mùsùlùmí ni ògbóni fìdí mi nígbàgbọ́ akúta àlejò sọ láti sí lára ẹ̀rọ tó jẹ́ ìrìn ń ṣe náà tó tún ṣe ṣírò kí lórúkọ rẹ̀ ọ̀sẹ̀ bọ́ ni ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ sọ láti sọ́sẹ̀ bọ́lá pẹ̀lú ẹ̀sìn mọ̀ pé fún ìṣe ní òpè òun tó bá kẹ̀yìn ẹ̀yìn ti fẹ́ jẹ́ láàánú tí ò ní tùmọ̀ náà àrí kí n sọ. èèyàn bẹ̀yàn kí wọ́n bá wọn ara lé ilé tí wọ́n rà fún yàn wọ́n rà ti sàárè ti sàárè. ṣé ìgbà tí èèyàn wá dé èèyàn wá bá sàárè ṣe kí lèèyàn ṣe wọ́n pe àwọn tó lò kú fún agbè nǹkan wa nítorí lélẹ̀ mìíràn tí wọ́n fẹ́ kó kú. ọ̀bá tó wá pé wàláì wàhálà báyà tí ọ̀bá wá pé torí ní ìtìjọ́ bá wú òkú wọn tọ́lọ sí síbòmí wọ́n lè fojú lo òkú àwọn. Bàbá ìsòfin lẹ́nu lé wọn wàhálà wọ́n lè kàn wá without notice fún àwọn akí bàbá àwọn so the best solution ni kíkẹ́ ẹ̀ bá ti mọ̀ kó kù bẹ́ẹ̀ ní kàfẹ́ fẹ́ rà ẹ tó kún kó kù wọn kú bẹ̀tẹ̀ tó dáwó lẹ̀ nàm سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت